ونوره غير عواني له لما في لمزايا وصيت صيت طناني ومن إليه مآبي ومن عليه تؤكلاني البرايا مليح ونوره غير واني له لما تفي لمزايا وصيت صيت تناني لكل قوم رسول لكل عاصي هواني tubeli ma bi hudahu kọdi dada mi dinani wa filisa ni madehu lakina ni yọmutomani bushra lana bibiri waje wadaka ibn sikuni. يا رب سدد خطاه يا رب عمر سكوني إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما اللهم يا ميسر الأمور يسر لنا أمورنا كلها ولا تشمت بنا عدوا ولا حاسدا يا رب العالمين أدوك فلون الحمد لله جماعة يجيك أدوك فلون الحمد لله ẹ يا kí a ولدي الحمد لله رب العالمين لا ترى látara ìwọ̀nba àsìkò díẹ̀ láti fi pe àkíyèsí ẹnìkọ̀ọ̀kan wa sí àwọn ọ̀rọ̀ tí ọlọ́run tó dá wa tó ń bá wa sọ nínú alukur'an ṣùgbọ́n ṣáájú ká tó bọ́ sínú tafsir adúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọlọ́run tó ṣe ọjọ́ òní bá a ṣe rò ó ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ abẹ́lẹ́ òun nínú títóbi ẹ̀ ọlọ́mọṣẹ́ ìgbà níbàdà lọ́wọ́ wa. ọlọ́run tí a dúpẹ́ fún yìí òun lọ́ba tó ní àsìkò òun lọ́ba alágbára òun lọ́ba mo tó ṣe é ń ṣe é tí ó sẹ́ni tí ó bi léèrè. gbogbo ohun tí ń jẹ́ dán ọlọ́run pátá tọ́ba lánìyàn kó fẹ́ ṣe nǹkan bó bá wu ọlọ́run ọlọ́run á pé ó rí i ṣe bọ́ bá sì wù ọlọ́run ọlọ́run á ní ó mọ̀ rí ṣe bó ti wulẹ̀ kó nítọ̀ òun ó ga tó nípò àwọn á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ó wù ọlọ́run ipe jókòó yìí ó wáyé báyìí a mọ̀ lóore a sì mọ̀ pàtàkì ẹ̀ abẹ́lẹ́ ọ̀nà títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ kásìjọsìn fún wa. atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fanabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọba tó jẹ́ kí ànábì tó jẹ́ amáyàtọ̀ láàrin ìmọ̀nà àti ṣìnà ó jẹ́ amáyàtọ̀ láàrin oríire àtòrí ibú ọlọ́run fi ànábì ṣédò fún wa ká má bàa sọnù jàmọ́ ẹ̀jẹ̀ ayọ̀gbọ́ ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run bá a sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fanabiwa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí. àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ yálà atẹ́tíra wọn kẹ́kọ̀ọ́ ni abá ṣàǹfààní látara wọn lọ́nà kan àbọ́nà míì abẹ́lẹ́ nínú títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ bá san wọ́n lẹ́san dáadáa. àwọn wa ọlọ́mọ dà láàmú. ọlọ́mọ abẹ ọlọ́run nínú títóbi rẹ̀ ẹni tí ọlọ́run kó gbogbo ètò inú ìlú tá a wà yìí lé lọ́wọ́ báyìí àwọn náà ni bàbá tìmì tọ́lọ́wọ́ bá fi wọ́n darí gbogbo tí ń jẹ́ ẹdẹ ní tilé tó kó abẹ́lẹ́ ọ̀nà títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ ọmọ bá kíyèsí wọn o. ọlọ́run máa bá a bẹ pẹ̀lú wọn ọlọ́run padà lẹ́yìn wọn torí tí ń jẹ́ ipò adarí ipò tó lágbára ni kẹ́nìkọ̀ọ̀kan wa káti ẹ̀ wo èyí tá à inú yàrá wa lérí àwọn ọmọ àtìyàwó káwo òpò káwo ìfòòró tí ń bẹ́ńbẹ́ àwa ń bèlè pé ká àfi ká máa bẹ lọ́hún fúru gbogbo àwọn bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ mọ́ bá kíyèsí wọn ọlọ́run kó bá dúró tì wọ́n ọlọ́run tó wó pẹ́ látàrí dáadáa ọlá àti tóbi ọlọ́run àwa fi tiwọn náà àfi bẹ lọ́hún fún àwọn ìmáàmù wa àgbà fún gbogbo ẹdẹ àti agbègbè rẹ àti gbogbo nǹkan tó kó sínú pátá abẹ lọ́hún títóbi ọlọ́run tó fi wọ́n ta kókó dáadáa ẹ̀sìn ọlọ́run mọ́sẹ̀ mọ́ bá dùn tí wọ́n ọlọ́run jẹ́ wọn láṣeyọrí dáadáa bi rahmatika ya arhamar rahimin bákan náà àwọn bàbá wa tí ọlọ́run fi wọ́n ṣe chairman muslim council ìjẹ́ olórí kan tó tóbi lè yí náà ọlọ́run mọ́sẹ̀ ní balẹ̀jọ́ ọgbọ́n fún yín tó bá di tó gbẹ̀dẹ̀ bákan náà gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ń bẹ níjókòó àtàwọn tá à ń retí ọlọ́run tó fi gbogbo yín ta kókó dáadáa nídìí ẹ̀sìn àpadà sí ibú ọlọ́run kó má fi kàn yín ọlọ́run mọ́sà ìjẹ́ nìkan kan pẹ́ látàrí dáadáa nídìí iṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run bi rahmatika ya arhamar rahimin bákan náà gbogbo àwọn ẹ̀yà wa gbogbo àwọn ẹlẹ́yà súnà gbogbo yín náà la abẹ́lọ́hún ọdún léyà tọdún yìí ọlọ́mọṣẹ́lọ́kùn òkú fẹ́nìkọ̀ọ̀kan wa yé ká péjú sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ látàrí dáadáa rahmatika ya arhamar rahimin nítorí ìdájọ́ àsìkò a lọ sínú tafsir al-Qur'an tí a ti fẹ́ mú ìdánilẹ́kọ̀ọ́ àti ìtọ́sọ́nà èyí tó wá látọ̀dọ̀ ọlọ́run tó sì ju ẹnikẹ́ni lọ torí pé ọlọ́run ó ju gbogbo ẹni tí ń jẹ́ olórí ó jù lọ ọlọ́run ọba ó ju gbogbo ẹni tí ń bẹ nípò ó jù wọn lọ torí pòun ló fi wọn bẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pọ́lọ́run ọba yìí gbogbo ẹni tá à ń pè lágbàlagbà pátá abẹ́ mọ́ṣeéṣe ọlọ́run náà ni gbogbo wa wà pátá eléyìí ló fà á tó jẹ́ pọ̀rọ̀ ọlọ́run ọba yìí náà láàmà gbé ẹ̀wò lásìmọ̀ fa kò mú òkun rẹ̀ yọ níbàámu sí èyí tó ti yé wa tẹ́lẹ̀ tí àwọn àfáà ti ń ṣe níwàásí wọ́n ń ṣe nínú kútúbà wọ́n ń ṣe nínú mọ́ṣáláṣí wọ́n sì tún ń ṣe ní wáàsí ìta gbangba abẹ́lọ́n gbogbo àwọn àfáà tó dúró déédé pátá tọ́lọ́run fi di ìlú yìí mú apádà sí ibú ọlọ́run má fi kàn wọ́n. ọ̀rọ̀ ọlọ́run náà látún wá tún pàkíyèsí wa sí nírọ̀lẹ́ yìí a sì gbúdọ̀ bọ̀wọ̀ fún torí pọ́lọ́run tó dá wa ní sọ̀rọ̀ ká má wo ẹnu ẹni tọ́rọ̀ náà ti jáde títóbi ẹni tọ́lọ́rọ̀ òun náà ní ká wò ọlọ́run ọba ń sọ nínú alukur'an a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaytanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان ولا تنقض الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلاً إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نخجت غزلها من بعد قوة أنكاثا أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولا تسألن عما كنتم تعملون ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتنزل قدم بعد ثبوتها وتذوقوا سوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون وعمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون أعوذ بالله من الشيطان الرجيم bisimilahi rahman rahim abẹ̀rẹ̀ tuntun alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé ẹni tó bá ṣe tán ọlọ́run láyé tá a wà yìí ọlọ́run yóò kẹ́ ẹni tí ò ṣe tán ọlọ́run ọlọ́run yóò kẹ́ nínú kẹ́ ọlọ́run lòjò tí ń rọ̀ jàmá bójú bá ń rọ̀ kì í dálé ẹni tí ò ṣe tán ọlọ́run sí. Si àtẹni tó ṣe tiẹ̀ àtẹni tí ò ṣe tọ́lọ́hún gbogbo wa la jọ ń jàǹfààní òjò tọ́lọ́hún ẹni tó rọ́lọ́ ńlẹ̀ tí ó sìn tó lè sùn lòun ó máa sìn ọlọ́run ò ní torí ẹ̀ mọ́rọ̀jò sílé ẹ̀ bọ́ bá dáko ọlọ́run ò ní torí ẹ̀ sọ pé kírúgbìn ọmọ gbù bẹ́ẹ̀ sì ni kò ní sọ pé Ṣàngó ló jẹ́ kírúgbìn ọ jáde ní tí ó sọ ní kọ́lọ̀ náà ni ọlọ́run yóò wá máa rọ̀jò fún gbogbo wa arahmaniya ìjẹ́ àjọkẹ́ ayé tọ́lọ́run nìyẹn ṣùgbọ́n tó bá rí jọ́ gbẹ̀ndé alikiyama arahim odò ẹ̀ tó bá ṣe ti ẹnìkan ní òkè níjọ́ náà ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani إن الله يأمركم بالعدل والإحسان إن الله يأمر بالعدل والإحسان ọlọ́run ọba tó dá wa ó ń sọ lásọ fọwọ́ gbáyà ó ń sọ lásọ jẹ́ kó yé gbogbo wa kó náà ló ń tó sọ gbogbo ẹni tí ń bá ń jẹ́ ọlọ́lá láyé ọlọ́run ọba ló fún un gbogbo ẹni tí ń bá ń jẹ́ onípò kan láyé ó wu ọlọ́run ló fi síbẹ̀ bọ́ bá sì wu ọlọ́run amukuro ń bẹ̀ sọ́mọ́ ò ní torí rẹ̀ fàyà ọlọ́run ọba yìí nìkan lọ́ba àpìlẹ̀ òun lọ́ba tó mọ̀ pìlẹ̀ òun ló sì mọ ibi tí gbogbo ọ̀rọ̀ lọ fọ ẹnu gún inna Allah. inna Allah ya'muru bil adli wal ihsan. ọlọ́run ọba tó dá wa tó mọ̀ pìlẹ̀ gbogbo wa pátá àtolórí wa ni àtẹlẹ́mù wa àtọkùnrin àtobìnrin wa ọlọ́run ọba ń dájúdájú òun ọlọ́run náà lòun ń bá wa sọ̀rọ̀ kápẹ́tì kágbọ́n tọ́lọ́run fẹ́ kó yé kó wá. inna Allaha ya'muru bil 'adli wal ihsan. àyà tá fẹ́ tú àwọn àfa onímọ̀ tafsir wọ́n ní wà ájúmọ́wù àyà. في القرآن الكريم للخير والشر èyí náà أيتو aya بل tó kún jù balùkùránì ṣe tó látòkè délẹ̀ aya kan ṣoṣo tó kọ́pọ̀lọpọ̀ dáadáa sínú tọ́lọ́hún ti pa wá láṣẹ tó sì fún ọ̀pọ̀lọpọ̀ gbogbo tọ́lọ́hún ọba ọ̀fẹ́ tó kó sínú níbi tọ́lọ́hún ọba ti kọ̀ fún wa ká jìnnà sí aya yìí ìyẹn ló fà á tó fi ṣe pé ó ṣe pàtàkì ká gbé e wò láàrin ara wa lẹ́ni iná lọ ayamúrokún. iná lọ ya'muru bil adli wal ihsan. kódà níbi tí àyà yìí tó pàtàkì dé gbogbo àwọn bàbá wa ní gbogbo ọjọ́ Jímọ̀ máa ń fi àyà yìí parí ọkọ̀ túbà bí kì í bá ṣe torí ìtumọ̀ tó kó sínú gbogbo tí ń jẹ́ àṣẹ máa ṣe lọ́dọ̀ ọ̀tọ́lọ́hún ó kó sínú gbogbo mọ̀ṣẹ́ ọlọ́hún pátá gbogbo ẹ̀ ló kó sínú ọlọ́run ọba ní inna Allaha ya'muru bil adli wal ihsan. inna Allaha ya'muru bil adli wal ihsan. ọlọ́run ọba tó dá wa ó pàṣẹ ó ṣòfin ó gbé àṣẹ kalẹ̀ ya'muru bil 'adli ọlọ́run ọba tó dá wa ó pàṣẹ déédéé ó pàṣẹ dọ́gbandọ́gba nítorí pọ́lọ́run ọba gbé ìfọ̀kànbalẹ̀ láyé ọlọ́run ọba gbé lérí ká ṣe déédéé ìfọ̀kànbalẹ̀ ìgbésí ayé rọrùn ìṣèjọba rọrùn ìtòlú rọrùn ìjọmọlẹ́yìn rọrùn ìgbésí ayé rọrùn láàrin lọ́kọ-láya láàrin ìyàwó sọ́kọ láàrin bàbá sọ́mọ láàrin olórí ìlú sọ́mọ lẹ́yìn láàrin ìmáàmù sí àwa tá à ń tò lẹ́yìn ìmáàmù ọlọ́run ọba gbé ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba fi sábẹ́ déédéé. وإيتاء ذي القربى ọlọ́run ọba tó dá wa kò sọ ní nàmbà fẹ́ àṣẹ ni ọlọ́wọ́n bá iná láàyà mọ́ọ̀rọ̀ òun pàṣẹ bẹ́ẹ̀ bọ́lá òun bá sì pàṣẹ nǹkan bá a bá kọ̀ bá a bá ṣe á jìyà òun ló fi jẹ́ pé aláàdúlù déédéé dọ́gbandọ́gba ká má fi síbì kan yálà nínú ọ̀rọ̀ nínú ìwà àti nínú ìṣe wa nípa dídarí àti nípa ẹ̀tọ́ ọlọ́run ọba ní déédéé ó dọ̀wọ́ kó wá. wà ìjà ìdílé kùrùbá. ìlọ́lọ́ àyàmúrò bí ládìlé wà lè ṣá. ìnáwó àyàmúrò bí ládìlé wà lè ṣá. àwọn afọ́nímọ̀ tafsir wọ́n ní kí ni ń jẹ́ déédéé. a rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tá a bá ń gbọ́ bẹ́ẹ̀ gbogbo àná àkàmà sọpọlọ ń pa wá láṣẹ déédéé àfọwà abdullahi ọmọ abbas radiyallahu anhu àwọn tó bá nàbì lògbà nìyẹn tí wọ́n rí ànábì sójú tí wọ́n gba ànábì gbọ́ tí wọ́n kú lérí ẹ̀ kulu sahabati indi kulu sahabati indi. قدوة حسن كل صحابة دي قدوة علم والبيت لا يستوي إلا بأركانه والبيت لا يستوي إلا بأركان. torí pé tá a bá dárúkọ sọ̀hábà tí wọ́n bá ní ìtumọ̀ ááyà rí. ọ̀rọ̀ tiwọn ó fẹsẹ̀ múlẹ̀ dọ̀rọ̀ ẹnikẹ́ni lọ torí pé wọ́n wà ń bẹ̀ nígbà tí kuraani ń sọ kalẹ̀ wọn á bi ànábì léèrè pé ntọ́lọ́wọ́n ọba sọ yìí kí lọ́lọ́run gbà lérò anabi àwa kọ́ wọn wípé túmọ̀ ẹ̀ nìyí àfọ àwa abdullahi ọmọ abbas ó ní gbàtọ́lọ́ ó ní inna Allaha ya'muru bil adli pé ọlọ́run ọba pa wá láṣẹ déédéé ó ní ma huwa al adl kí náà ń pè ní déédéé abdullahi ọmọ abbas ó ní al-adlu qawlu la ilaha illallah ó ní tán pè ní déédéé òun náà ni gbólóhùn pé kò sẹ́nìkan tí jọ́sìn tán sí àfọlọ́run nìkan béèyàn bá rí gbólóhùn ọ̀hún wí téèyàn sì ṣiṣẹ́ tọ̀ tí kìí ṣe pé èèyàn wí lórí ahọ́n lásán èèyàn ṣe déédéé pẹ̀lú ọlọ́run tó dáyàn nìyẹn torí pé ìṣe déédé déédé ń bẹ bainal abdi wa rabbihi láàrin ọlọ́run tó dá wa sáwà ẹ̀dá tó dá déédé ń bẹ ń bẹ bainal abdi wal ibad déédé ń bẹ láàrin àwa ẹrúsìn ọlọ́run síra wa ẹlẹ́ẹ̀kẹta onáni al bainal wulati umor àti almahkumin déédéé tí ń bẹ láàrin àwọn tó ń darí sáwọn tó ń darí wọn àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n fi túmọ̀ déédéé a sì ń bẹ àfi ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ìgbà tá a máa ń gbọ́ nínú kútúbà kódà ẹlòmíì ti aṣórí nínú láyàmú bìláàdì wálé ìsáàní ṣùgbọ́n tó kó sínú ó kọjá kákàsọ lérè fi. àwọn olùmẹ̀sìn wọ́n ṣe atótónu púpọ̀ lórí pé kí ló ń jẹ́ déédéé láàrin ẹ̀dá sọ́lọ́n tó da ìtì ń jẹ́ déédéé ó náà ní ká sin lọ lóun nìkan ká má pa nǹkan mí papọ̀ mọ́ ìyẹn ni pàápín déédéé ló fi máa ń jẹ́ kó yani lẹ́nu lẹ́nu àṣèyàn lè mà ẹni tó rọ́lọ́ ńlẹ̀ tó ló ṣàlàgbà ẹni tó rọ́lọ́ ńlẹ̀ tó lókùúta làgbà ẹ dákun ẹbí léèrè pé ta ló dá ọ kò sẹ́nìkan tí ó sọ pé òkúta ló dáhùn yóò lọ́lọ́run ló dáhùn bí wọ́n bá bi ní léèrè lọ́wọ́ ẹni tó sọ odò dọ́lọ́hún bí wọ́n bá bi léèrè wípé ta ló da ọ yóò lọ lọ́wọ́ ọba ló dáhùn èéṣe tó fi ń jọ́sìn fódò ìyẹn lèyí tó ga nínú àbòsí èyí tó ga ni nínú àbòsí tọ́lọ́hún ò sì ní forí rẹ̀ jí ẹnikẹ́ni ipòkípò téèyàn rí ó wà ọlọ́run ọba fi sọ nínú alukur'an ọlọ́run ọba ní wa idh qala Luqmanu libunihi wa huwa ya'iduhu ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim. wa idh qala luqman libnihi. wa idh qala luqman libnihi. wa idh qala luqman libnihi. ọlọ́wọ́ ọba ní ẹ lọ rántí kábàá lè mọ ti ń jẹ́ pàápín déédéé pàápín àbòsí kò sẹ́ni tó ṣàbòsí tẹ́ni tó fọlọ́ńlẹ̀ tí ò sin lọ́wọ́ tó wá ń sin tọ́lọ́hún ọba dá òun ló lórí alábòsí ìdí nìyẹn tó jẹ́ pọ́lọ́hún ọba yóò kóró ojú sí gbogbo ẹni tó bá pa nǹkan pọ̀ mọ́ lọ́hún gbogbo kòkípò téèyàn rí kéèyàn ó jẹ́ láyé èyí tó ga jù nínú kò láyé ó náà ní kò nùbú wà ìjánẹ́bí ọlọ́hún kò sípò tó tó mọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run sọ fún ànábì pé láyé aṣọ́rọ́kítà ìrẹ́ ànábì bọ́ ọba ṣẹbọ làyàfàtọ̀ nà amalu gbogbo sẹ́ẹ̀rì ó bàjẹ́ wàlátàkùnà nàmínà lọ́kọ́sílì. ọlọ́ni kódà nínú ọ̀kan nínú ẹnu òfò lọ́jẹ́ tó bá di jọ́gbẹ́jà àlìkìyàmà ẹ̀dá kùtà lójú kùmọ̀. ló fi jẹ́ pé olórí déédéé kó náà ní kéèyàn sin lọ tó dáyà kéèyàn má pa nǹkan míì papọ̀ mọ́ jàmọ́ ẹ káwa náà fi wéra wọn bàbá kan ọ̀tọ̀ ọmọ títí tó ọmọ fi wá jẹ́ èèyàn láyé ọmọ wa ronú dọ́kan pé òun fẹ́ ṣàjọyọ̀ fífi ẹ̀mí ìmoore hàn sẹ́ni tó tọ́hún tóun fi jẹ́ èèyàn ó wá pe gbogbo olújọ ó wá ní tó kù nísìn òun fẹ́ pe àwọn tí wọ́n tọ́hún tóun fi jẹ́ èèyàn bàbá tó bí rèé kò pé ìyá tó bí rèé kò pé ó wá lọ pe àjìnàbí kan ó wá ní sẹ́yẹrẹ́ ni tẹ́ ń wò yìí òun ló tọ́hún tóun fi jẹun tóun jẹ́ láyé ẹ rí wípé n tó súnmọ́ kọ́sẹ̀lẹ̀ ni kọ́kọ́lọ́ àwọn òbí rẹ̀ ó sì máa kò yìí níbi tájọ́ kù sí. nígbà wọn wá padà délé wọn wá lọ bá àwọn òbí rẹ̀ pé ẹ dákun ẹ má bínú o mo mọ̀ pé yẹn lẹ bí mi ṣùgbọ́n mo ṣe bẹ́ẹ̀ ni. jama kò sí n tó yàtọ̀ sẹ́ni tó rí ọ lọ nílẹ̀ báyìí tí ò wá sin lọ tí wá ń sin nǹkan míì lẹ́yìn ọ̀lẹ́ wá bí léèrè pé ta ló dáhùn ó sì lọ́lọ́run ló ọlọ́run ọba ni wàhálà ẹ̀ ń sa àlítà ọlọ́run ní tẹ́ ẹ bá bi wọ́n léèrè man khalaqa samawati wal ardi ọlọ́run ní ẹ bi wọ́n pé ta ló dá sánmà ta ló dálẹ̀ layakulunna Allah ọlọ́run ní tí wọ́n sọ ní pé a ah, gbogbo àná làmọ́ ọlọ́run ló dá ọlọ́run ló dá sánmà ọlọ́run ló dálẹ̀ ọlọ́run ọba ní tẹ́ bá bi wọ́n tí wọ́n sọ nìyẹn èyí ṣe tẹ́ ẹ wá sí lọ́hùn nínú àbòsí tó ga jùlọ òun náà ní ká sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ìdí nìyí tó fi jẹ́ pé àkọ́kọ́ déédéé táwọn ìmáàmù máa pè wá sí ní gbogbo ọjọ́ Jímọ̀ tí wọ́n bá ké kútúbàtà ó náà ní déédéé láàrin wa sọ́lọ́hún ọba tó dá wa láti ibi kò sí nǹkan láti ibi tá a ti jẹ́ nǹkan kan lọ́lọ́hún ọba ti dá wa àyà sábúlẹ̀ sànù àìn ayutraka suda alam yakun nutfatan min maniyyin yumna ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على ọlọ́run ọba kìkan rí kó wá níbo ló ti ń bọ̀ tó lókun lọ́rùn níwájú ọlọ́run ọlọ́run ọba ní aya sábúlé ìsànù àìjùrọ̀ ka sùdá nígbà tó wá dáyé tán tó sọ́ra rẹ ló kọ́ gbogbo wa gbà tá à ń bọ̀ a wà ní mujaradu kì í ṣe masidi mujaradu ni kò sí nǹkan kan tá a mú wá gbogbo orúkọ tá a wá ń jẹ ayé ni wọ́n ti pè wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá jẹ́ dọ́kítọ̀ ayé ló ti ṣiṣẹ́ ẹ̀ ká tó máa pè ní dọ́kítọ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ ẹnjìníà bẹ́ẹ̀ yẹn jẹ́ pírẹsidẹ́ǹtì kódà bẹ́ẹ̀ yẹn jẹ́ gọ́vnọ̀ ayé ń bí ló ti jẹ kò mú yẹn wá. ọlọ́wọ́ bá ní sẹ́ẹ̀rù padà yín lásán ni. àlàmìyàkùnú tó fẹ̀tẹ̀ ní mẹ́ni yìí yóò ná. ọlọ́wọ́ bá ní ṣèbátọ̀ lásán nìyí gbogbo ń tẹ́ rí kódà kéèyàn ọjọ́ ba gbogbo ayé ṣe bá tọ̀ nìyí àtọ̀ lásán ibẹ̀ náà la ti mú yín wá kéèyàn jẹ́ pírẹsidẹ́ǹtì gbogbo ilé ayé pátá. mọ̀kànà alákọ̀ọ́tà ń fa kọ́lẹ́kọ̀ fàṣáwá. ọlọ́run ọba ni fún mọ̀kànà kàlákọ̀ọ́tà alákọ̀ọ́tà láti ibi àtọ̀ ẹ wá di ẹ̀jẹ̀ kíkì láti ibi ẹ̀jẹ̀ kíkì láti wá ń yọ ojú láti wá yọ etí láti wá yọ ọwọ́ láti wá dayín ẹ wá jọ èèyàn àwa ló tó báyìí kẹ́ ẹ wáyé nígbà tá a rí i pé ẹ jọ yẹn látó ní ẹ wáyé. ìgbà kan ń bẹ àlẹ́ sòǹpìyà láàrin yín bóyá èèyàn nìyín bóyá láǹgbá nìyín bóyá nàkí nìyín bóyá mọ̀dọ̀ nìyín àní ẹ wáyé ńgbà náà. ثم كان علقة فخلق فسوى. nígbà tọ́lọ̀ ń wá rí i pé o jẹ́ èèyàn tán tó o bá dáyé bọ́ bá yàn ọ́ nípò owó fi ẹni tá a lè fi síwájú. jẹ̀mọ́ bó ti wulẹ̀ kéèyàn ó pé tó ní làákàyè tí ọba jọ wá àníbi sáṣáájú. a sọ wípé yóò mọ̀ tì wá lójú láti lè mọ pírísẹ́ǹtì ẹ̀ síwájú bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tó fi tọ́ síbẹ̀ ló ń bẹ lára ẹ̀ ọlọ́run ọba lòun lòun ṣe yín bẹ́ẹ̀ ìdí tẹ wá lè fi ṣe déédéé pẹ̀lú ọlọ́run òun náà ní kẹ́ mọ́ mú nǹkan míì papọ̀ mọ́ lọ ìyẹn là kọ́kọ́ nítorí wọn bá gbogbo àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba sọ pé inna Allah ya'muru bil adli wal ihsan. inna Allah ya'muru bil adli ìyẹn là kọ́kọ́ nípa déédéé táwọn àmọ́mù máa ń ké ní gbogbo jímọ̀ déédéé ẹlẹ́ẹ̀kejì. Ona náà ni ká ṣe dọ́gbandọ́gba láàrin ara wa síra wa àwọn ẹ̀tọ́ ká fún kó wálẹ̀tọ́ ẹ̀ ká má jẹ ẹ̀tọ́ tọmọlàkejì mọ́lẹ̀ kọ́kọ́ kó ṣe déédé síyàwó ẹ̀ kíyàwó ṣe déédé sọ́kọ kọ́gà ṣe déédé sọ́mọṣẹ́ kọ́mọṣẹ́ náà ṣe déédé sọ́gà ẹ̀ déédé kan nìyẹn déédéé ẹlẹ́ẹ̀kẹta ó náà ní ká ṣe déédéé sáwọn tọ́lọ́wọ́n ọba ní ká máa darí wa àwọn tọ́lọ́wọ́n ọba kó ìjánu ìdarí wa lé lọ́wọ́ ká ṣe déédéé ká ṣe dọ́gba ń dọ́gba pẹ̀lú wọn ká fi àníyàn dáadáa ká fi bá wọn lò ká sì máa bẹ̀ lọ́wọ́ fún wọn káwọn náà ò ṣe déédéé lórí àwọn tí wọ́n ń darí ọlọ́wọ́n ọba ní gbogbo ọ̀nà tí déédéé pín sí òun pa wá láṣẹ bẹ́ẹ̀. وإيتاء ذي القربى والإحسان الإحسان kí náà ń pè ní al-ihsan àwọn àfọ onímọ̀ tafsir ká tó kúrò ń bẹ̀ àfọ àwa Sufyan al-Thawri wọ́n ní ti ń jẹ́ déédéé báwọn tún ṣe gbọ́ yé wọ́n lò náà ní istiwa ul alaniya wa sẹ̀ríra ó náà ní kí wa àti gbangba wa kó dọ́gba kó rí bákan náà bọ́ ọ bá ṣe jẹ́ ní kọ̀kọ̀ náà ni kò jẹ́ ní gbangba mọ́ máa tàn wá jẹ́ ní gbangba gẹ́gẹ́ bí ẹni ọlọ́run ṣùgbọ́n ní kọ̀kọ̀ rẹ àníyàn rẹ burú ju ti ṣètọ́ọ̀nù làáfàá fi sọ pé yàtúnú nẹ́ẹ̀sù yàtúnú nẹ́ẹ̀sù bíi khayran fa inni. لشر الخلق إن لم تعف عني يظن الناس بي خيرا فإني لشر الخلق إن لم تعف عني لشر الخلق إن لم تعف عني ننوت ما ó náà ní kí kọ̀kọ̀ wa àti gbangba wa kó dọ́gba àwọn mùnàfíkì wọ́n ń sọ fanabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run àwa gbà ọ́ gbọ́ agbapanabi ọlọ́run ọba ló jẹ́ tọkàntọkàn láfi gbà ọ́ gbọ́ ọlọ́run wá sọ àyà kalẹ̀ ọlọ́run nílò ànábì innal munafikina lakadibun. ọlọ́run láwọn mùnàfíkì torí yẹn òkúrọ́ ni wọ́n irọ́ pa torí pé ní wọn wọ́n ń sọ lẹ́nu ó lòdì sí tí ń bẹ nínú gbáyà wọn èèyàn àforí kalẹ̀ lẹ́ẹ̀márùn àbí bẹ́ẹ̀ lọ lójúmọ́ ìfẹ́ kèfèrí sì tún rinlẹ̀ nínú gbáyà rẹ̀ ju ti lọ kò sì lè má lọ kò lè má lọ ó ń ìyàwó lè tan ọkọ ọkọ lè tan ìyàwó olórí lè tan ọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn sì lè tan olórí sáà lè tan Ọlọ́run ni ntọ́ jẹ́ tó ń pera rẹ fún wa tá a sì gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó o bá wá gbé dé bẹ́ẹ̀ tó o gbé bẹ́ẹ̀ déwájú Ọlọ́run tó lè tan Ọlọ́run bí a jẹ́ pé nínú déédéé náà ni ká dọ́gba àfọ́ àwa Abubakar radiyallahu anhu àrùbọ́ àmín. nígbà tó kù sáátà tí yóò jáde láyé ó wá ń bi àwọn èèyàn léèrè wípé nínú àwọn èèyàn tó tún ṣẹ́kù lẹ́yìn kí lẹ mọ̀ nípa Umar bá a bá tiẹ̀ lọ tán kí lẹ fẹ́ sọ nípa Umar ọmọ Khattab anabi wa Abubakar wa bi Uthman Uthman Allahumma ilmi anhu anna sariratahu khairu min alaniyati ó ní tí mo fẹ́ sọ nípa umaru ni wípé umaru jẹ́ èèyàn kan tó ṣe pé tó bá ṣe dáadáa mẹ́wàá lójú gbogbo èèyàn ó ti sọ fọ́ọ̀rùn ní kọ̀kọ̀ tẹ́nìkan kò mà ní tó ń lè sọ nípa rẹ̀ nìyẹn tẹ̀mọ́ ẹja wa bira wa léèrè ṣèbí tí wọn ò bá ti lọ ànánsì orúkọ rẹ lórí tẹlifíṣàn ò ní fowó lẹ̀ bàbá pè ọ́ sí jókòó ntọ́ máa béèrè ní pé irú àwọn èèyàn wo ni wọ́n wà ń bẹ̀ irú ọkọ̀ wo ni wọ́n gbé wá bẹ̀ kó tó di lọ bẹ̀ a gbúdọ̀ tanra wa jẹ èyí tán ọlọ́run ọlọ́run ò ṣe é tàn jẹ ká jẹ́ kí kọ̀kọ̀ wa àti gbangba wa kó dọ́gba nínú ìtumọ̀ déédéé táwọn àáfàá tu ọ̀kan nìyí àáfàá wa Sùfìyánù Fàwùrí ó nínú ìtumọ̀ déédéé òun ló kó sí àfọwà ali ọmọ àbí pọ́lì àwọn ní déédéé wọ́n lòun náà ní alẹ́ insof bí nǹkan bá ṣe rí náà ní ká máa gbé ka wala yajrimannakum shana'anu qaumi alla alla ta'dilu i'dilu wa aqrabu littaqwa ọlọ́wọ́n bá ní mọ́tò rí wípé gbólóhùn asọ̀ kan ń bẹ láàrin wa àtẹnìkan kó mọ́ wàá ṣe déédéé lérí tó pa ìwà àtẹnìyẹn pọ̀ ẹ lè má gbọ́ra yín yé lórí àwọn abala ọ̀rọ̀ kan ṣùgbẹ́tọ̀ rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ o gbúdọ̀ ṣe déédéé o gbúdọ̀ ṣe dọ́gba ń dọ́gba nítorí n tó sún ní mọ́bẹ̀rù ọlọ́run bíi déédéé òsì anabi wa muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé nínú tó yẹ kéèyàn ó banú jẹ́ náà nìkan nà ká sí yẹn pé òyìnbó oh, ń déédéé ó yẹ kéèyàn ó banú jẹ́ lérí ẹ̀ ṣùgbọ́n àwùjọ tá a wà lẹ́nu a kà á sí nǹkan ayọ̀ wọ́n bá lẹ́lòmí òṣò ní déédéé yẹn gbà yẹn wá kọ́ ṣé nàìjíríà tá wà yìí ta ló ń déédéé mọ́ takisul mafahim gbogbo nǹkan ti dojú kejì ẹnìkan lọ bá nẹ́bí sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah ẹ̀rìndìl onírẹ̀ òjíṣẹ́ ọlọ́run ó wá ṣe déédéé bárakùnrin náà ṣe sọ̀rọ̀ ojú ànẹ́bí yí padà sallallahu alayhi wa sallam ànẹ́bí ni man ya'dil illa mu'adil ànẹ́bí ni tẹ́mi ọ̀bá tún ṣe déédéé mọ́ ta ló tún kù nínú ẹ̀dọ́ ọlọ́run tó ṣe déédéé anabi níbi mi ọba ṣe déédéé ta ló tún kù nínú ẹ̀dá ọlọ́run tó ń bẹ lérílẹ̀ tá a fi déédéé ròyìn ẹ̀ anabi kóró ojú lórí ntarakùnrin náà sọ níjọ́ náà jama bó ṣe yẹ kó rí láàrin àwọn olórí mùsùlùmí nìyẹn tí wọ́n bá sọ pé wo olórí wa ọmọ ṣe déédéé kó fi gbogbo ẹnu sọ pé tèmi ò bá tún ṣe déédéé ta ló tún kù nínú ẹ̀yin jama jẹ́ ṣe déédéé ṣùgbọ́n ṣé bó ṣe yẹ kó rí nìyẹn wọn á nà ká sọ lórí báyìí olórí òwe so ní déédéé yóò láwọn circumstances kan ló fà tá a fi ṣe déédéé níjọ tán sọ bẹ́ẹ̀ sá ànábì ojú ànábì yí padà ànábì ni mo ń yá àti ilẹ̀ mọ́ àti ànábì ní tí n bá tún ṣe déédéé mọ́ ta ló tún kùnú ẹ̀dọ́ ọlọ́run tí ó tún ṣe déédéé lọ́lọ́run ọba ti kọ́kọ́ tì yẹn ṣáájú wípé inna Allaha ya'muru bil adl ọba tó dàn yín ó pàṣẹ déédéé pẹ̀lú gbogbo òtúmọ̀ tí déédéé pín sí káyé lè lójútù káyé lè létò ká ṣe déédéé nínú ọ̀rọ̀ ká ṣe déédéé nínú ìwà nígbì túmọ̀ déédéé nínú ọ̀rọ̀ bọ́rọ̀ bá ṣe rí náà ni ká ṣe sọ ká má fi kún ká má yọ kúrò ọlọ́run ọba ní yáyọ́ lẹ́dínà àmàlù takùnlá wa kó ló ka ó là ń sẹ́ dídá bí nǹkan bá ṣe rí ni ká wí ká má fi kún kámẹ́yọ̀ kúrò nítorí pé a nífẹ̀ẹ́ àwọn ènìyàn kan káyé má bàa lè nífẹ̀ẹ́ wọn tí wọn ò ṣe ká wá sọ pé wọ́n ṣe là ká ṣe déédéé nínú ọ̀rọ̀ ká ṣe déédéé nínú ìwà arákùnrin kan jọ́nálìsì ni ó wá gbé ìròyìn kan jáde wọ́n wá ń sọ fún pé ìròyìn tó gbé jáde nínú tó sọ yìí n tó jẹ́ òótọ́ ń bẹ̀ kò fẹ́ ju thirty percent lọ ìdá kan nínú ìdá ọgbọ̀n lọ́nà ọgọ́rùn-ún ó ní bẹ́ẹ̀ ni ó ní torí pé sẹ́tà ń ṣe ó ní wọ́n ń pe kinní kan kò sí perfect objectivity níbẹ̀ ó ní látara àdé eléyìí àwọn gbọ́dọ̀ máa fi kún àwọn kó lè ní bọ́dì káwọn ò lè fi kún kó lè wù etí gbọ́ jẹ̀mọ́ irọ́ ni irọ́ ń jẹ́ kò sí nínú déédé lọ́lọ́wọ́n ọba fi sọ pé inna Allah ya'muru bil adl. inna Allah ya'muru ọlọ́run ọba pàṣẹ ká ṣe déédéé ká ṣe dọ́gbandọ́gba láàrin ọkọ síyàwó láàrin ìyàwó sọ́kọ ká ṣe déédéé ká fi bẹ̀rù ọlọ́run abára wa lò. wàlẹ̀ ìsán nígbà tó pàṣẹ déédéé tán ọlọ́run tún pàṣẹ alẹ́sán alẹ́sán kí ló ń jẹ́ bẹ́ẹ̀ Jibril olùwọ́ba anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ya rasulullah wamal ihsan ó ní rẹ̀ òun jíṣẹ́ ọlọ́run kí náà ń pè ní al ihsan anabi wa ń sọ fún pé ti ń jẹ́ al ihsan an ta'budu allaha ka annaka tara fa in lam takun tara fa innahu yarak ó ní tùmọ̀ ti ń jẹ́ déédéé òun náà ni kéèyàn máa sin lọ́hún bí ìgbà téèyàn ń wò báyìí ntí ń jẹ́ al-ihsan ìṣe dáadáa òun náà ni kéèyàn máa sin lọ́hún bí ìgbà téèyàn ń rí Ọlọ́hun báyìí bọ́bá kulẹ̀ jẹ́ pé bàbá rọ́ lọ́hún ṣèbúkú rí wa bàbá ń kírun wa káàkiri bíi pé ọkọ̀ òkú káàkiri láyé náà nù bàbá ń bẹ láyè kan tó ṣe wípé a fẹ́ lùgbà Ọlọ́hun ká dúró ń ní pọ́lọ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa báyìí tẹ̀mọ́ tó bá yẹ pé gbogbo wa là ń ro ìyún bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ṣàbòsí fúnra wọn kò sẹ́ni tí ó tẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ kò sẹ́ni tí ó fi wọ láyìn ọmọ làkejì jẹ́ torí pé kò tó ṣe lẹ́mí rẹ ló ti máa sọ pọ́lọ́mọ ń rí mi ọlọ́wọ́n bá níbi nǹkan yẹn ṣe pàtàkì tó ń pàṣẹ rẹ̀ kì í ṣe nọ́mbà fẹ́ òun pa wá láṣẹ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń jẹ́ mùmí ní ó gbúdọ̀ ní nínú gbáya rẹ̀ kọ́lọ́hún ọba pa wá láṣẹ ká máa kọminú ọlọ́hún lórí gbogbo tá a fẹ́ fẹ́ dáwọ́lé lórí gbogbo ìgbésẹ̀ wa ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí sáà ní kọlu ọlọ́hún níbẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́nu yìí sáà kọsẹ̀ níwájú ọlọ́hún ṣé wà tí mo fẹ́ wù yìí sọlọ́hún ọba yọ́nú sí gbogbo ẹ̀ làwọn àfa àtúnṣábẹ́ alexander ọlọ́hún ọba pa wá láṣẹ bẹ́ẹ̀. وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الإحسان àwọn àfáà wa kó gbogbo ìtumọ̀ papọ̀ sábẹ́ kókó méjì wọ́n ní ti ń jẹ́ alexan òun náà ni ká máa kọminú ọlọ́run lérí gbogbo kò bá wà pátá kẹrù ọlọ́run ọba kó máa bà wá lórí àwọn àgbéṣe wa lórí àwọn ìwà wa lórí àwọn ìṣesí wa ìwà tó ń wù sọmọ làkejì tá a bá wúru rẹ̀ sí wọ́sọ ó gbà bẹ́ẹ̀ iksan yóò jẹ́ ká ní mùrọ́kọ́bà kéèyàn náà máa kọminú ọlọ́gbẹ́ ọlọ́run mọ̀ sí rí mi èyí tí mo jáde fáwọn èèyàn pé bó ṣe rí ni ọlọ́run sì rí mi pé kò rí bẹ́ẹ̀ nínú ẹ̀mí ìyẹn ló ń bẹ nínú ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó ṣe wípé wọ́n fẹ́ ṣàbùsí náà ni wọ́n á sì máa sọ pé déédéé la fẹ́ ṣe ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ òun náà kúkú mà gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí alikiyama wa ni ká máa bẹ̀rù èyíkéyìí nínú ààyè tá a bá wà èyíkéyìí nínú ipò tọ́lọ́run bá bá fi wá ta kókó ẹ̀ káwa mọ̀ pé mùsùlùmí ni wá nínú òṣèlú nínú ipò mùsùlùmí là wá ká máa bẹ pẹ̀lú al-ihsan nínú gbogbo ààyè tọ́lọ́run bá bá tò wá sí abala kejì náà ni àdá olùfàrọ́ìn àwọn tọ́lọ́run bá ṣe lọ́ranyàn lé wa lérí lófin ká má fọwọ́ yẹpẹrẹ mu ká mójútó kí wọ́n mọ̀ wá pé akógiri mọ́ àwọn àṣẹ tọ́lọ́wọ́n bá pa wá kò sí nínú àmì oríire kéèyàn lòun ti wá súnmọ́ Ọlọ́run débi pé ìrun kíkí òjò ọ̀ràn èèyàn fún mọ́ ẹlòmíràn níbi táwọn bá dé ẹ̀yìn nìrún jọ́ràn èèyàn fún irun òjò ọ̀ràn èèyàn fáwọn ọmọ níta àwọn wò wá ní kírun wọn làwọn ti dépò kan níwájú Ọlọ́run jàmá bí irun ò bá ní jọ́ràn èèyàn fẹ́ nìkan ànábì ni sallallahu alaihi wasallam ìgbà tá ànábì ń kó ka kú lọ́wọ́ ànábì dákú sallallahu alayhi wa sallam àwọn èèyàn ń retí pa ànábì ó kú akírun ìgbà tá ànábì tó lajú ànábì ní ṣe wọ́n ti kírun wọ́n láti kírun ìwọ̀n là ń retí ànábì ní ẹ̀bùn mi wá ànábì tó ń fọ ọwọ́ báyìí ó tún dákú ńgbà tó tún pẹ́ tó tún tají ìtọ́kọ́ béèrè ni pé ṣé wọ́n ti kírun sallallahu alayhi wa sallam jama ipò wo ni wọ́n wá dé nínú àfa tó lẹ́ẹ̀tì bá ti ń débi pé kẹ́ ẹ má kírun mọ́ ipò orí ibúlẹ̀ yìí ọlọ́mọdé àwọn ọba ti wà níbẹ̀. ipò wo lèèyàn bá kọ rẹ̀ déédéé bí wípé tí ọba ti mú ṣìnà kò ní sàdúà sọlọ wa ti ju ẹnìkan ní kẹ́límà àfa ó ní definition tí wọ́n bá láǹfà lèèyàn ó náà ní alalimu rọ̀bánì ẹni ọlọ́run tó nímọ̀ nípa àtọ̀lọ́run tó lò ó tó tó fi kọ́ ayé ní ti ń jẹ́ àfáàní ẹ̀ ṣùgbọ́n káwá pẹ́ kí lè dé dẹ́bi ní àmọ́ mutí àwọn àfáà gan mutí ẹ̀yin iṣẹ́ àfáà ẹ̀ mẹ́pẹ̀lẹ́ àfáà ẹ̀ mẹ́pẹ̀lẹ́ àfáà nínú àlè ìsàn káṣe dáadáa fẹ́mi ara wa òun náà ni ntọ́lọ́ ń bá ní òótọ́ ká jìnnà sí ntọ́lọ́ wọn bá bá pa wá láṣẹ ká dì í mú ká ṣe ká pe àwọn èèyàn sí tiẹ̀ kásì ní lọ́kàn pọ́lọ́hún ọba ń rí wa ọlọ́hún ọba ń kíyèsí wa gbogbo ibi tá a wà láwa nìkan ọlọ́hún ọba ṣèkejì wa níbẹ̀ ìtànpè ní al-ihsan ó ń bẹ nínú tọ́lọ́hún ọba pa wá láṣẹ ọlọ́hún ọba fi ní inna Allah ya'muru bil 'adl. inna Allah ya'muru bil 'adli wal ihsan. وإيتاء ذي القربى وينهى عن الفحشاء nǹkan mẹ́ta ló pa wá láṣẹ nínú àyà kan náà ó sì tún kọ nǹkan mẹ́ta fún wa nínú nǹkan mẹ́ta ó pa wá láṣẹ déédéé ó pa wá láṣẹ dọ́gbandọ́gba ó pa wá láṣẹ ká máa kọminú ọlọ́run ká ṣe dáadáa fẹ́mi ara wa látara ń tà ń tì síwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ wá ìta ìdílkùrúbà àwọn tó jálásùmọ̀ wa nínú bíbí àwọn tó jálásùmọ̀ wa nípa okùn mọ̀lẹ́bí ọlọ́run ọba ní ká sojúṣe wa bó ti tọ́ àti bó ṣe yẹ àwọn èèbó ni wọ́n dé ni wọ́n pín ẹbí sí méjì wọ́n pín kan sí nuclear family wọ́n ní kan extended family ní nínú Islam extended family ní islam ló polongo lọ́lọ́wọ́n bá sọ pé wà íta ìdílkùrúbà gbogbo àwọn tí wọ́n súnmọ́ wa nínú bíbí lílànà ti bàbá lábala ti yá ọ̀ràn yẹn ni fún wa àṣẹ ni ká sojúṣe wa ká dúró ń dùn okokun ẹbí mọ̀já látọ̀dọ̀ wa nínú àṣẹ tí wọ́n bá pa wá ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni la yadkhulul jannata qati'ur rahimi anabi lẹ́ni tó bá ń jókun ẹbí kò ní wàlú jẹ́nà láàfin lè mọ̀ pé ẹbí tó fẹjú oní islam pèpè bóbìnrin bá kọ bọ́kọ́ bá kọ obìnrin sílẹ̀ torí pé kò sí bóbìnrin kọkọ nínú islam bọ́kọ́ bá kọ ìyàwó ẹ̀ nínú ṣẹ̀ríà tóbìnrin wá gbé ọmọ lọ́wọ́ tó máa ń bẹ lọ́wọ́ ẹ̀ àwọn àfáà ní irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ọ̀dọ́ rẹ̀ náà lọ́mọ wà kò ní gbọ́mọ sọ́dọ̀ ọkọ lókùrúgba tóbìnrin yẹn ò bá ti lọ ọlọ́kọ míì àmọ́ tóbìnrin yìí bá lọ ọlọ́kọ míì ta wá ni wọ́n gbé ọmọ yìí sí lọ́dọ̀ tọ́mọ bá sì ń bẹ nípò ẹni tó yẹ ká máa tọ́jú wọ́n wà lọ gbé ọmọ fún ẹni tó jẹ́ àbúrò ìyá ọkọ ẹ wo nǹkan xaala ẹni tó jẹ́ ìyá ọkọ àbúrò abẹ́gbọ̀n ìyá ọkọ ni wọ́n nìkan lọ gbọ́ ọmọ fún jẹ̀mọ́ níbi tẹ́bí ọba ti so pọ̀ ẹ̀rí kó ti jìnnà síra wọn yóò kọ́ béèrè pé òun lòún kó bọ̀ ni àbí wo lónìí kí ni ìdí tí sẹ̀ríà fi sọ bẹ́ẹ̀ torí pé sẹ̀ríà rí yín lẹ́yọ̀kan òun ló fi tó bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá fi pàkíyèsí wa pé wá iye ta idhil qurba àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run okùn ẹbí ò gbọ́dọ̀ ti ọwọ́ wa tú ká so okùn ẹbí pọ̀ ká fáwọn ẹbí wa ní ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ ìrìn ẹsẹ̀ ń bẹ ẹ̀tọ́ ọ̀rọ̀ ẹnu ń bẹ ẹ̀tọ́ akitiyan ń bẹ ẹ̀tọ́ ọ̀tàkó ń bẹ láti lè jẹ́ kí okùn ẹbí kó gún látọ̀dọ̀ wa àṣẹ ni látọ̀dọ̀ tọ́lọ́run. وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون amúrù ti wá ọlọ́run tún wá mú náhàyù wá gẹ́gẹ́ bá àwọn bàbá wa ṣe máa ń kà á fún wa ní gbogbo ọjọ́ tí wọ́n bá pé kútúbà tán wọ́n ní ọlọ́run pa wá láṣẹ nǹkan mẹ́ta ó kọ àwọn nǹkan mẹ́ta fún wa jama tó bá ṣe pé bí wọ́n ṣe ń sọ láti ẹjọ́ yìí náà ni gbogbo ayé fọkàn sí ni ó ti yẹ káwùjọ ọwọ́ da jù báyìí lọ. wọ̀yánà anil fàṣà ọlọ́run ọba kọ̀ anil fàṣà àwọn àfa àpanupọ̀ lórí pé n ti ń jẹ́ alfàṣà wàhùwà zina ó náà ni zina ọlọ́run kọ̀ fún wa. Yanaha anil fahsha ọlọ́run kì wá nílọ̀ ó sì kọ́ fún wa ó ṣe léèwọ̀ fún wa ìtì ń jẹ́ zina ọlọ́run ọba ní ká jìnnà sí ká má dédé ẹ̀. àwọn àfáà tún wá lójú wọ́n ní lábẹ́ zina òun náà ni aliwab kí ni jẹ́ liwab òun náà ni kọkùnrin àtọkùnrin kí wọ́n jọ máa fẹ́ra wọn ìṣesí àwọn ìjọ anabi Lut àwọn èèyàn a máa ṣe bẹ́ẹ̀ látara pé wọ́n ń wá agbára látara pé wọ́n ń wá owó májẹ̀mú àlìjànú tí wọ́n wàá fún náà ni pé kọ́ bọ́kùnrin sùn ẹlòmíín sì ń bẹ látara ṣáháwà adùn ìbàjẹ́ òun ló bá wọn débẹ̀ bíi tàwọn èbó ní South Africa mọ́sálásí kan àwọn èèyàn kan bá kóra wọn jọ ń bẹ̀ nínú mọ́sálásí ọ̀rọ̀ tí ó ti jù bí ìjẹrin lọ ni wọ́n wá ní mọ́sálásí tàwọn ń bí ìgbàláyé ń bẹ ọkùnrin àtọkùnrin àwọn so igi wọn nínú mọ́sálásí ìgbàláyé sì ń bẹ bọ́kùnrin bá tó sáfù kóbìnrin náà dúró lẹ́gbẹ̀ẹ́ kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin ní South Africa ìgbà tí ó dúdọ́ kejì tílẹ̀ ó fi mọ́ mọ́sálásí ewu ewu mọ́sálásí ni wọ́n bá gbogbo ẹ̀ ti jóná wọ́n wá ń wádìí àwọn wo ló sùn wọn ò lè mọ ọlọ́run ló ń bínú sí torí pé mọ́sálásí yẹn ṣe mọ́sálásí lọ́dọ̀ ọ̀tọ́lọ́ kì í ṣe mọ́sálásí nìbínú ọlọ́run fi sọ̀kalẹ̀ lélẹ́rí eérú rẹ̀ ni wọ́n bá níjọ́ kejì ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo àwùjọ tí sì ná tó bá ti di mẹ́ta tọrọ ìbínú ọlọ́run ọba làwọn èèyàn ń kọ lẹ́tà sí ló fi jẹ́ pọ̀rọ̀ sì ná ẹ ká pàkíyèsí ara wa zina ti di ntọ́ gbajúmọ̀ láàrin ọlọ́mọge láàrin adélébọ̀ láàrin baálé ilé bàbá mi àwọn ọmọ rẹ̀ gan mà lé ẹ̀ ìyá mi tún bẹ amọ̀ràn mọ́sálẹ̀ lérí pàwọn náà fẹ́ ralẹ̀ ilé lérí pàwọn náà fẹ́ kọ́lé ọlọ́run lọ́mọ ìyá mi ni bọ́n sì ń ṣèkó mọ́ àwọn tí ó mú ọkọ lẹ́nu ọba alágbájá ẹ wá kí àwọn tó jókòó yìí àwọn tá a jọ wà ní ṣọ́ọ̀bù jọ pa wá pọ̀ ẹ wá kí wọn láì ní mọ̀ páwọn àlèyàwó lọ́kọ́ tún lọ́ kí ọkọ tún máa dúpẹ́ pé ẹ mọ̀ ṣe ń wà ó ní àdúpẹ́ ah, ara ẹ̀ kà àti ìṣe nǹkan kan àtẹ̀mẹ́yẹ bọ̀ lápò náà nìkan dẹ̀mọ́ bọ́kọ̀ ọ̀bá mọ̀ sọ́lọ́hún mọ́ bá a ṣe ń lò sẹ́mi wa láyé sí òun bọ́ọ̀ bá ti ìbọn ọmọ sùkùn ní pàṣẹ gbogbo ọ̀nà ló fi fèlè àfa ó ṣe á débi ipá mọ̀ sí gbẹrẹ sóbìnrin nídìí kílẹ̀ bá débẹ̀ láì ṣe kiriyó kiriyó náà máa láwọn fẹ́ lọ wẹ obìnrin lódò pásítọ̀ yóò ló ń fẹ́ wẹ obìnrin yóò obìnrin yóò wà á bọ̀rọ̀ alẹ̀ nígbà táwọn ò lẹ́rìí torí pé yẹ kóbìnrin yẹn ó béèrè wípé kílẹ̀ rí tó sọ pé yìí ni kẹ́ ẹ wẹ̀ mí kò sí yẹn lọ́nà òwe tiwọn ṣùgbọ́n kí la fẹ́ wí lérí àáfàá tí ń lọ ń wẹ̀yàwó oníyàwó kí la fẹ́ sọ lórí àáfàá tó lòun ọmọ sí gbẹrẹ sóbìnrin olóbìnrin níbi ẹ dákun ẹ mọ báyé jẹ mọ ọlọ́run ò sì ti ẹnì kankan wàyánnáha anilifa àṣà ọlọ́run kìlọ̀ fún wa nípa zina ọlọ́run kìlọ̀ fún wa nípa zina bọ́ba ṣe kówó lórí tó fi ń ṣe é lọ jáwọ́ ń bẹ̀ bọ́ba ṣe pé kò kan ló ní nísìnyá fi rọ̀ ọ́ lọ́rùn lọ jáwọ́ ń bẹ̀ bọ́ba sì ṣe ìyá yìí lọ́lọ́wọ́ bá tàrí sí ọ lọ́dọ̀ lọ jáwọ́ ń bẹ̀ lọ wo ànábì Yusuf alayhi salatu wa salam níbi kálẹ́wà kárẹwà ọlọ́run ò tún dá ẹni tí ó dàbí ànábì Yusuf mọ́ kò da ṣáájú kò sì tún ní ìdámọ́ tálíkì àmọ́ ọlọ́run ó fi tó ẹwà Yusuf àwọn obìnrin rí ọlọ́run ọba ní falamma ra'aynahu akbarna wa qata'na aydiyahun wa qulna hasha lillahi ma hadha bashar in hadha illa malakun karim ọlọ́run ọba ní anabi Yusuf níbi tó rẹwà dé. Zuleikha ìyàwó ọ̀gá rẹ̀ ìwà ń sọ fáwọn obìnrin wípé kí lẹ rí tẹ́ ẹ fi ń sọ pé oníṣìná ni mí wípé mo tún pe ọmọ ọ̀dọ̀ mi láti bá mi láṣepọ̀ ṣe bẹ́ẹ̀ yìí ò mọ tí ń jẹ́ Yusuf ló jẹ́ máa sọ bẹ́ẹ̀ arábìnrin náà wá pe gbogbo àwọn obìnrin ìlú ó pè wọ́n sáàfin ọkọ ẹ̀ ó wá fún wọn níṣẹ́ ó wá ní kí Yusuf ó kàn kọjá níwájú wọn falamma ra'aynahu ọlọ́wọ́ bá ní nígbà táwọn obìnrin tí wọ́n rí yú wọn ò bá gbélé o wọ́n kàn rí tó kọjá kì í sì jẹ́ kó dúró wájú wọn wọ́n rí kó kọjá náà ni akbarnahu a wọ́n lé léyìn kọjá ojú ẹ̀ ẹwà ikú háyà ma hadha bashara wọ́n lẹ́ni tó kọjá ikú lè jẹ́yàn bí ó bá sì jẹ́ da ọlọ́run ilà malakun kẹrìm màláíkà kan ni ó jẹ́ kò tún wá ní jẹ́ màláíkà lásán èyí tó tún lápọ́nlé jù nínú àwọn màláíkà ni ó jẹ́ ìgbà tí Yusuf rí eléyìí ó wá tún bẹ lọ pé ya rọbì àsíjínù àhábù iláyà ọlọ́run kì í sì wà lẹ́wọ̀n ó tẹ́ lọ́rùn dùn tí mo rí lọ lọ́hùn ṣèbí wọ ẹwà òní wọ́n wá ní ṣèbí mẹ́kọ̀ọ̀pù náà ló ń ṣe kò tí a kò artificial beauty náà ń bẹ makeup náà ló ń ṣe tó fi ń ṣe sìnà tó fi ń yapa àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ sì ni gbogbo ntọ́lọ́wọ́n bá fún wa yìí pátá gbogbo ẹ̀ láàjẹjú ẹ̀ kò sí jàkí ní dòdò nínú pé mo jó lórí ntẹ èèyàn máa ń bọ́ létí sunkún sí ni èèyàn wá jẹ́ gọ́fúnà èèyàn jẹ́ president kódà kí èèyàn jọba àlú àwa lọ ń gbé mọ́tò fún à ń congratulate ẹ̀ máa bá sunkún ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi níjọ́ gbẹngẹ alikiyama ẹni tí ó darí èèyàn láyé yóò kábàámà níwájú ọlọ́njọ́ gbẹngẹ alikiyama ipe òun ò bá sì mà kódà kó má darí ẹnìkan láyé kò bá mà lóore fún níwájú ọlọ́ nítorí wípé gbogbo ẹ̀ lábẹ́rẹ́ báwo ló tí wọ́n wá ń sọ fún ọ pé lóòda oníkìlọ́ kan tiẹ̀ ń bẹ̀ tọ́ bá mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ń bẹ̀ tọ́ba mọ̀ pé kọ̀ọ̀kan tiẹ̀ fi kò sílẹ̀ wọ́n ní gbogbo bó ṣe ń tó yìí ó ń bí ọlọ́run ọba ń ọwọ́ aṣọ wípé àìtọ́ yẹ kó wà náà ní ọlọ́run béèrè lọ́wọ́ onítọ̀ látara àti eléyìí alifasha zina ìwà zina ọlọ́run ọba bínú sí púpọ̀ ọlọ́run ọba sọ pé wala taqrabu zina ẹ má súnmọ́ zina ẹ má súnmọ́ gbogbo àwọn tó lè ṣokùnfà zina pátá ẹ má súnmọ́ bẹ́ẹ̀ bèlè ń ta ṣe pẹ́ ṣe zina jàmọ́ ẹ̀ jẹ́ kí wò wá káwá àwùjọ wa bó ṣe rí ẹ wo àwọn ọmọbìnrin bí wọ́n ṣe ń múra ìmúra ìfi òwò lẹ̀ ìmúra ọkùnrin ẹ wá wò mí ìmúra pé lọ́pọ̀lọpọ̀ àwọn la fi ń pè ọ̀pọ̀lọpọ̀ òbí bàbá kan bá mi sọ̀rọ̀ ọjọ́ kan pé ẹ bá a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ní ṣé kò sí ọmọ yín ti lọ ọ lọ bolo tiẹ̀ lọ bẹ́ẹ̀ kílì mo ní kí lọ́ lọ ṣe ó ní ah, eh, fún ọdẹ lẹ́bù ló wà nígbà tí kíní bọ́ sí lọ́sàlọ́ ìlú èbó ṣé kò parí yunifásitì ni ah, èyí ò lóore kó máa lọ sọ́hún mo ní kí ló ń ṣe lọ́hún àwọn kan náà lọ kó wọn lọ ọmọbìnrin ọlọ ń ṣiṣẹ́ aṣẹ́wó ọ̀bọ ajá ń bá wọn sùn níbẹ̀ ìròyìn yẹn padà dé tí àwọn òbí náà wọ́n ní ẹ̀ ṣe bọ́ọ̀hún ni nígbà téèyàn kúkú mọ ní ti ń ṣẹlẹ̀ ń bì ẹ wo bí tí gbèsè ayé àwọn ènìyàn rẹ̀ lẹ́ dé nítorí kókó wálé nítorí káwọn náà lè máa sọ pé wọ́n lọ́mọ lẹ́yìn odi kí lọ́mọ ọ̀hún ṣe ń bẹ̀ látara àdìẹ lẹ́yìn ẹja wo bá a ṣe sọ sí náà di tó rọrùn láwùjọ wa lẹ́nìí bí wọ́n bá fẹ́ ṣe àpèjẹ àbí ìjókòó ńlá tó jẹ́ tìlú àwọn obìnrin oníhòòhò ni wọ́n fi entertain gbogbo ẹni tó bá wà níjókòó àwọn obìnrin tí wọ́n sì gba àyàlẹ̀ òun ni wọ́n fi entertain gbogbo àwọn èèyàn anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní àwọn ìran obìnrin kan ń bọ̀ anabi ní ṣùgbọ́n wò ní bò láyé o ṣùgbọ́n wa tá ń bẹ láyé yìí wọ́n ti bá wa láyé àbíkọ́lọ́ anábì láwọn ìran obìnrin náà kàṣíyàtún àríyàt màìlàtún mùmìlàt rùúsù unnaka asnamatil buktil ma'ila láàyè dùkúlnà lìjànẹ́ta wà láàyè jìdnà rìhàhà fa inna rìhàhà la yújàdù mi masírati kàdà wà kàdà sallallahu alayhi wa sallam. anábì ní àwọn obìnrin kan bọ̀ níkẹyìn ayé. àwa ti bá wọn àjọjọ ń gbé ni àjọjọ ń ṣiṣẹ́ ni àjọjọ múlẹ̀ tira wa ni kàṣíyàtì àríyàtì ànábì ni wọ́n wọ̀ sọ ṣùgbọ́n òhò ni wọ́n tó wà iṣẹ́ ta sọ ń ṣe lára gbogbo aṣọ tí wọ́n wò ní ṣiṣẹ́ ẹja wo aṣọ tábìlẹ̀ kọ́ wọ̀ tí gbogbo ọmú tó hàn ta ẹ wá ń ṣe márẹ́jì àgbùdọ̀gbẹ̀yìn òní nìkan wọ́n wá ń béèrè pé ẹ dákun ṣé nìka ìsìláàmù náà lélẹ̀ wọ́n tún ṣe nù mọ́sáàsì ìyàwó wa wọ wedding gown gbogbo òlàjì ọmú ó ti bọ́ tàtán afa náà tún lè dúró wájú ẹ̀ wọ́n wá ń gé kéèkì afa ní báwo ó ṣe ṣe tiwa ẹ pé bismillah arahman arahim ẹja gbé wọnú islam ó lè gbé wọbẹ ìranu nìyẹn ibi ẹ bá bẹ̀ sí jẹ́ di ọlọ́wọ́ bó bìyín ẹ̀sìn wa lẹ̀sìn tó kàn bàjẹ́ gbogbo àwọn ẹ̀sìn tó kù láyé wọ́n polongo bàjẹ́ ni gbogbo bó ti wulẹ̀ kéèyàn wọ̀wọ̀ kú wọ̀ tó bá bá fẹ́ wá kírun jọ jimá jama ṣèyàn lè wọṣọ tí o balẹ̀ lóbìnrin wọlé rárá kò ní wọ̀ yóò yà wá ìró kan yóò rò ní tọ́ba wá jáde nínú mọ́sálásí tán ó lè padà tún wá bọ́ra rẹ̀ lẹ̀ ṣùgbọ́n nínú ilé ìjọsìn tiwọn pásítọ̀ gan bó ló ṣe múra lóbìnrin làbí sọ pé àwọn wo náà ń ba yé jẹ́ mọ́nìkúnbùlì àwọn tá ń ba yé jẹ́ làwọn akọrin yó ẹbí wọn léèrè kúlítà ẹpè wọn kájọjọ yẹ wò èyí táwa mùsùlùmí ń sọ tẹ́ ń sọ wa da láṣẹ jù ẹ̀yin náà ẹ̀ máa sọ ọdún ẹ̀.